الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم الحمد لله الذي جعل الرجال قوامين على النساء وجعل طاعتهم لأزواجهن من العبادات الظاهرة والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba allah ọba tí ó ṣe àwọn ọkùnrin ó ṣe wọ́n ní òpó múlẹ́rọ fún àwọn obìnrin olùtọ́jú aláàbò alábòjútó ọlọ́run ọba aláàbò ọkẹ́ àwọn obìnrin wa ọwá fi wá ṣe kọ̀wọ̀ àmúnù olùtọ́jú fún wọn àwọlá ma gáìdì wọn àwọlá ma fún wọn jẹ a ma fún wọn mú a ma sàkólé kan sàmójútó lórí wọn ọba tó ṣe báyìí fún àwọn ọkùnrin nítorí orí tó fẹ́ fún wa lọ́lọ́run fi gbé iṣẹ́ náà lé wa lọ́wọ́ ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ọ àdúgbẹ́ fún ọlọ́run ọba alẹ́ àwọn ìyàwó wa àwọn ìyá wa àwọn sisters wa tọ́lọ́run sí àwọn bàbá wa tọ́lọ́run sí wọ́n ní alámòójútó fún wọn táwà fi wá jáde lára wọn gbogbo àwọn òbí wa pátá àwọn tán bẹ láyé ọlọ́mọsàdì wọn láti bọ̀ tán tọ́ dáa gbogbo àwọn èyí tí wọ́n ti lọ nínú wọn àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ kọlọ̀mọ́sà tán jẹ́ ìkẹ́ ọlọ́run ọlọ́run ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábúwa Muhammad kọba gbogbo àwọn aráalé àtàwọn sàádé àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí táwọn fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́yìn òun náà ni fọ́dílú ta'ati zawjati li zawjiha wa fawaiduha ọlá tí ń bẹ fún kí obìnrin kó máa tẹ̀láṣẹ baálé rẹ̀ kó máa tẹ̀láṣẹ ọkọ ẹ̀ nínú ẹ̀sìn Islam àwọn ọlá tó wà fún ìmá tẹ̀lé àṣẹ ọkọ àtàwọn àǹfààní tí arábìnrin yẹn jẹ àwọn oríire àwọn dáadáa tí arábìnrin yẹn máa rí látara pé ń tẹ̀lé àṣẹ ọkọ nílé ayé bí àtijọ́ alkiyama àtàwọn àǹfààní tọ́kọ náà rí àtàwọn ọmọ alìdáyà tó bí na zawaji ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa sisters wa ìdí pàtàkì tá a fi ń fẹ́yàwó ìyàtà kíkù sàádàtì òun náà nítorí pé kalẹ̀ nídùnnú nínú ayé ilé ayé yìí dùn tó yìnbá níyàwó tọ́dá anábi sallallahu alaihi wasallam ó ní àdúnìyà matáà anábi ní ilé ayé ìgbádùn wà ń bẹ̀ wà khayru matá'iha èyí tó wá lórí jù tó tóbi nínú ìgbádùn bẹ̀ al-mar'atu as-salihah òun náà ni kéèyàn níyàwó dáadáa ọlọ́run mọ́sá wọlé ẹ̀ ọlọ́run fún wa níyàwó dáadáa àwọn a ti níyàwó ọlọ́run jáwọn ìyàwó wa ọlọ́run tí wọ́n máa ṣe dáadáa gbogbo àwa tí àwọn ìyàwó wa ò ṣe dáadáa ọlọ́run bá ní yí wọn padà sí dáadáa àtàwọn àtàwọn fi ọlọ́kànbalẹ̀ wọ́n wọ́n ní ìfọkànbalẹ̀ torí ìyàwó tó lọ́kọ ọkọ tó níyàwó àwọn méjèèjì fọkànbalẹ̀ wọ́n wá wọ́n nàjá wọ́n sì ń wá success àṣeyọrí àdúnìyàwó wal ukhrawi àṣeyọrí nínú àwọn ètò ayé àti àṣeyọrí ìtọrun òun náà ni kákú ní mùsùlùmí òdodo ìdí à ń torí ẹ̀ márì nìyẹn ló fi jẹ́ pé obìnrin tí ọba sọ́dọ̀ máa ná àbí ìyàwó tí ọba sọ́dọ̀ máa ná wọ́n ní kọ́ mọ́fẹ́ ọlọ́fin ni ẹ mọ́fẹ́ lẹ́bọ lọ́kùnrin àti ní obìnrin torí pé yọ́pàdà sọ́yìn dọ́mọ náà kò ní díkà láṣeyọrí wala tatahaqqaqu illa bí adáyé huquq zawjayn ẹ̀yin bàbá wa ẹ̀yin sisters wa ẹ̀yin mama wa wọ́n ní ìfọkànbalẹ̀ táwọn yìí àti ìdùnnú yìí a lè rí àfikọ́jẹ́ pé ọkọ yóò máa ṣẹ̀tọ́ rẹ̀ ìyàwó náà máa ṣẹ̀tọ́ ẹ̀ ومن أعظم حقوق الزوج على زوجته طاعته يتوتب جو nínú ẹ̀tọ́ tí obìnrin fẹ́ fún ọkọ rẹ̀ òun náà ní kó máa tẹ̀lé àṣẹ rẹ̀ àṣẹ náà ni nàmbà wà ní gbogbo àwọn nínú gbogbo àwọn ẹ̀tọ́ tí ìyàwó fẹ́ fún ọkọ ẹ̀ kó máa tẹ̀lé àṣẹ rẹ̀ tí ó ti yapa àṣẹ tọ́lọ́run ọba ọba Allah ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́wọ́ bá aláìsọ fún alùkùránì karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́ bá ní walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf ọlọ́wọ́ bá ní bá ṣe lẹ́tọ̀ọ́ tá fún àwọn ọkọ wa bẹ́ẹ̀ náà la ní ẹ̀tọ́ táwọn ìyàwó tiwa náà gbà lọ́wọ́ wa walirrijali alayhinna daraja ọlọ́ni ẹ̀wà rí àwa tá jẹ́ ọkọ àwa tún ní ọlá anẹ́pò ju àwọn ìyàwó lọ ó ní àwọn kankan táwọn ìyàwó mọ fún àwa táwọn ní fún wọn òun náà ní ká máa tẹ̀ láṣẹ wa ọlọ́run gbé sọ́rọ́ ọwọ́ ìyàwó kan pé ọkọ rẹ̀ kọ́ máa tẹ̀ láṣẹ rẹ̀ suratu al-baqara aya 228 228 tọ́wọ́tù zawji ẹ̀yin bàbá wa darajatul qiwama ọlátọ́lọ́wọ́ bá aláàgbé fáwọn ọkùnrin òun náà ní pé ká máa mójútó wọn olùmọ̀sọ̀wòlíyá ká máa tọ́jú wọn ká máa wádìí ẹmú fún wọn alìmàlíyà èyí tó níṣe pẹ̀lú owó ká máa ṣiṣẹ́ ká máa dààmú ká máa dáwólẹ̀ fún wọn ká máa fi gbádùn ká máa jẹ tọ́da ká máa mú tọ́da ká máa wọ tọ́da ká máa gbélé tọ́da olùkìyàdá rọ̀ṣídà lílẹ̀ òsìrà lẹ́yìn náà àwọn ọkùnrin tá torí ẹ̀ jẹ́ olórí inú ilé fún òun ni ká máa darí ìyàwó wa àtọmọ wa lọ síbi ìtọ́lọ̀wọ̀n bá aláàfẹ́ alkiyada tọ́ àtò záújí ìdí wọ́n ń pè ní ìmá tẹ̀láṣẹ ọkọ iya iltizamu zaujati bi tọ́ àtò ha bil ma'ruf òun náà ni kí ìyàwó kọ́ máa tẹ̀lé àwọn àṣẹ tí ọlọ́run pa kọmọ tẹ̀lé àwọn àṣẹ tí ọlọ́run ọba aláàpá nínú àṣẹ tọ́lọ́run pa ọlọ́run pa aláṣẹ kó nígbàgbọ́ ọlọ́run pa aláṣẹ kọmọ kírun ọlọ́run pa aláṣẹ kọmọ gbààwẹ̀ ọlọ́run pa aláṣẹ kọmọ yọ ọlọ́run tó wá pa aláṣẹ kọmọ tẹ̀lé àṣẹ فضل الزوج ومكانته في الأسرة عظيمة ẹ̀yin sisters wa ẹ̀yin wa ọmọ wa lóbìnrin ẹ̀lẹ́ mọ̀ yí ọkọ tẹ̀m̀bẹ̀ lábẹ́ yẹn ipò tó wà nínú ni o ọlọ́run bá ní ar-rijalu qawwamuna 'ala an-nisaa ọlọ́run ní àwọn ọkùnrin àwọn ni alámòjútó ẹ̀yin obìnrin àwọn ọlọ́run bá la gbé wọn lọ́lá agbé wọn nípò aníkan jù yín lọ ẹ̀yin lẹ́ẹ̀ma tẹ̀lé wọn àwọn lọ́gá yín wọ́n bí máa àrùn fàkú min amúwàlìhìn ọlọ́run bá ní bẹ́ẹ̀ náà sún ni àwọn ni wọ́n náwó lẹ́yìn lérí ọ̀rọ̀ méjì ọlọ́run bá aláṣọ́mẹ́ ó ní bí máa fadala Allahu ba'dahum ala ba'd ọlọ́wọ́ bá ní ọkọ rẹ aníkọ́jọ́ òun ni ọmọjọ́ lórí fún ọ kọ́dà ìwọ ọba wà lọ́lá jù lọ ọba lówó jù lọ ọba nímọ̀ jù lọ ọba lẹ́kọ̀ọ́ jù lọ ọba ní exposure jù lọ ọba gbajúmọ̀ jù lọ ọba ní bàdà jù lọ bímọ fọdọlọlọ́wọ́ bàdọ̀hún àdàbà ọ̀gbìn ọlọ́run ní òun náà ni ọmọ ìjọga pẹ̀lú gbogbo tí mẹlọ́wọ́ ẹ̀ sàtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ alẹ́ yìí mástà mẹ́fà obìnrin mi ní mástà mẹ́wàá ọgbà dọ́kítọ́rẹ́tì bí mẹ́rin ó ní billions nínú àkáǹtì ẹ̀ ọ̀rẹ́ wà gan ó kéwú gan wọ́n làfà ní òun làfà gbogbo ìlú wọn obìnrin dẹni abẹ́ ọkọ ní ọwà àṣẹ ọkọ ní ọmọ darí ẹ̀ pẹ̀lú ayàtọ́lọ́wọ́ bá aláṣọ́lá yìí ọlọ́wọ́ ní ẹlẹ́ẹ̀kejì ní pé wábí máa ń fákú mi ní amúwá ọlọ́wọ́ wá ní báwọn ni òsì ní jọ́gà fún àwọn ni wọ́n náwó lẹ́yìn lẹ́rìn aṣọ ìgì ẹwòye tá wọ́n kọ lístì ẹwòye tí wọ́n kọ síbẹ̀ adè rọ́jú a lọ láàárọ̀ ó dalẹ́ ká tó dé ẹni tí ó yẹn lọ́wọ́ wá lé kọ́dà lówó tiwa náà mọ́ sí onímọ̀ retí ọlọ́run sì ní kọ́ máa náwó tiẹ̀ lóòótọ́ owó tiwa ni wọ́n ní kọ́ máa ná wa bima anfaqu min amwalihim ọlọ́run ní min amwalihim náà wọ́n ní min amwalihim ọlọ́run bá ní àwọn ọkùnrin wọ́n máa náwó lẹ́yìn lérí owó tí wọ́n ná lẹ́yìn lérí yẹn náà ó ti tó kẹ́ sọ̀kalẹ̀ fún ah kí ètò orówó lásìkò yìí jẹ́ mọ́ èèyàn <laughs> bó ní èyí sọ̀rọ̀ máa náwó lóbìnrin lérí tí ò tó wá ní gbọ́rọ̀ ìbànújẹ́ ńlá ni ìrọ́jú ńlá ni owó níná yẹn ẹ̀ wá náwó kò tó wá gbọ́rọ̀ ọlọ́mọ fún bẹ́ẹ̀ ìyàwó tí owó yọ lára ẹ̀ wọ́n ní owó yọ lára obìnrin alaihi mo bá fẹ́ pàṣẹ ọlọ́run bá fún mi níyàn dá kí n pàṣẹ fẹ́ nìkan kọ́ mọ́ fẹ́rí kan lẹ̀fẹ́ lómi látara àpánlé tá a fẹ́ fún ẹni tí a fẹ́ kán fẹ́rí kan lẹ̀ fún yẹ láàmọ́rí tòlùmọ̀rá àtà àǹtẹ̀ sùdà lè zọ́ọ̀jì ha ànábì ní láàmọ́rí tòlùmọ̀rá àtà àǹtẹ̀ sùdà lè zọ́ọ̀jì ha agbọ́dọ̀ wọ́n gbàmí láàyè kí n pẹ̀ nìkan láṣẹ kọ́ mọ́ fẹ́rí kan lẹ̀ fún ẹlòmíì ni obìnrin ni wàá pa láṣẹ ká mọ́ lè fẹ́rí kan lẹ̀ fọ́kọ̀ọ́ nítorí bí wọ́n ṣe tóbi tó nu ẹ̀sìn ọlọ́run níwájú wọn àwọn ọlọ́run pàmílàṣẹ kẹ́lẹ̀ nǹkan tó ń feré kan lẹ̀fẹ́ nìkan ẹwọ̀rọ̀ tá nàbí sọ yẹn lèyìn tó bẹ hákẹ́ ha alẹ́ yìí ní ìrìwáyà kan arábìnrin tó rí tí tóbi ọkọ níwájú obìnrin anábì sallallahu alaihi wasallam anábìnrin la tasumi la tasumi al-mar'atu wa ba'luha anábì ní obìnrin kan ọgbọ́dọ̀ gba àwẹ̀ súnà àwẹ̀ náfìlà monday thursday thirteen fourteen fifteen oṣù ojú ọrùn àwẹ̀ aṣúra àràfá gbogbo àwọn àwẹ̀ náfìlà yẹn wọ́n bá lò ha tí bá lè rẹ̀ ṣáhìdùn ó sì ń bẹ lára ń bẹ́lé kò travel illa bi idhnihi anábì ní tọkọ rẹ̀ ọ̀bá yọ̀ǹda kó gbà tọ́ba ìgbà àwẹ̀ yẹn ọlọ́run nígbà lọ́wẹ̀ ọ̀sẹ̀ ó tún wọnú ìbádà tàbí fi súnmọ́ ọlọ́run wọ́n ní kọ́ gbàyọ̀ndágo tó gbàwẹ̀ ọ̀ wá gbàyọ̀ndágo tó jáde irú kéwọ̀ lókè irú ẹ̀sìn wọn lọ́gbà irú súnà wọn ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn sisters wa àwọn ìyàwó wa ọ̀pọ̀lọpọ̀ ti yàn máa ó wọ́n ti di gààrù nínú ayé ẹni tó ní bóyá ń ṣiṣẹ́ bóyá jogún owó bóyá ó kàwé bóyá ó kéwú náà ni wọ́n ti di gàrò ẹni tí ò ní kankan òun náà ti di gàrò kò sí kankan lẹ́yìn ọkọ yẹn lẹ́yìn ọlọ́wọ́ ọkọ yẹn náà lọ́dún kù látara ẹgbẹ́kẹgbẹ́ àwọn akọ́ṣẹ́ àwọn kèfèrí tí wọ́n ti mọ́kọ wọn lẹ́rú àhàmíyàtò tó àti záójí àhàmíyàtò tààtò zawjati li zawjiha wọ́n ní báwo la ṣe fẹ́ ma pàtàkì ìtẹ̀láṣẹ ọkọ alákọ̀ọ́kọ́ tààtò zawji ubudiyatun lillah ìmá tẹ̀láṣẹ ọkọ ìjọsìn ni fún ọlọ́run ọba obìnrin tí má tẹ̀láṣẹ ọkọ rẹ̀ kìí sọkọ yẹn gangan òun ní ń tẹ̀lé ọlọ́run ọba ní ń tẹ̀lé àṣẹ ọlọ́run ní ń tẹ̀lé laysat ubudiyyatan li zawji kìí ṣe pé wọ́n ní kọ wá dẹrú fọ́kọ ọlọ́run ọba wọn ní kọ jẹ́rú fún ọ wà lè jẹ́rú fún ọlọ́run ó dìgbà tó ọba ń tẹríba fọ́kọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n máa sọ lẹ́ni pé wọ́n ní ká máa gbàṣẹ lọ́dọ̀ ọkọ ẹni tìta wá fẹ́ ṣe ẹ̀rùn kọ́kọ́ wá máa yọ̀ǹda ṣé ẹrú làwa ni ẹ kìí ṣẹrú ẹ kìí ṣẹrú èèyàn nìyí àwọn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó fi ọ̀nà yín àpọ́nlé yín nínú ayé ó fi sábẹ́ kẹwàá lábẹ́ ọkọ kẹ́ẹ̀dẹ̀ máa tẹ̀láṣẹ̀ ẹ máa wọ àwọn obìnrin tí wọ́n bá lọ́kọ yóò jáde lọ bí tó wù yóò máa lọ yóò darí gbà tó wù ẹni tó bá wù ní ọ wọlé wá bá ibi tó bá wù lọ náà lọ ní tó bá wù ní ọ wọ̀ ní tó bá wù ní ọ jẹ ní tó bá wù ní ọ mu ayé wọn ò lójútùú anábìnrin wàlẹ́dì náfṣù muhammadin bí dìhì sallallahu alaihi wasallam anábìnrin mo fẹ́ ní tí ẹ̀mí mi bẹ̀rẹ̀ wọ̀ rẹ̀ búra tániyẹ́ Allah la tuaddi almar'atu haqqa rabbiha anábì ní sẹ́rí Allahu alaihi wasallam anábì ní sẹ́rí obìnrin kò lè fún ọlọ́run lẹ́tọ̀ rẹ̀ hatta tuaddi haqqa zawjiha títí tí ó fi fún ọkọ rẹ̀ lẹ́tọ̀ ẹ̀ obìnrin tó bá ń fún ọkọ ẹ̀ lẹ́tọ̀ ẹ̀ òun gan ní fún ọlọ́run ọba lẹ́tọ̀ rẹ̀ nígbà gbọ́ yìí ni pé obìnrin ò lè jẹ́ ní rí lọ́dọ̀ ọlọ́run àfìgbà tó bá jẹ́ ní rí lọ́dọ̀ ọkọ ẹ̀ tọkọ bá ti sáyẹ̀nsì pé àà ọmọ lágbájá ìyá lágbájá à obìnrin nìyẹn lọ́dọ̀ ọlọ́run ẹni rí tí ń bá ń ṣe náfìlà lọ́sàn-án tí ń ṣe náfìlà lóru tí ń gbà rẹ̀ lọ́sàn-án ẹ́ tí ń ka Kùránì tó ha gbogbo kéwú ayé tán àwọn kan kéwú débi gàrú kéwùlá ní wọ́n ké lẹ́mí ó fèrọ àwọn tó wá ké débi gàrù ó ní ọlá ó ní gbogbo nǹkan ní ṣe jọ́sìn ní ṣe sàrá wọ́n ní ìbádà rẹ̀ ò létí ní tẹ́wọ́gbà àfi tí ọkọ rẹ̀ bá yọ́nú sí wọ́n ní ìbádà ní ìmá tẹ̀láṣẹ ọkọ bọ́lọ̀ ń ṣe pàṣẹ ẹrun wọ́n pàṣẹ àwẹ̀ fóbìnrin zakat وأقمنا الصلاة وآتنا الزكاة وأطعنا الله ورسوله Ọlọ́run ni ẹ máa kírun ẹ máa gba ẹ̀yin obìnrin ohun ẹ̀yin náà adáyé torí ẹ̀sìn ẹ máa tẹ̀láṣẹ Ọlọ́run àṣẹ Ọlọ́run ní kó máa tẹ̀láṣẹ ọkọ rẹ̀ irrespective gbogbo dọ́bà ògó ṣe kíní kò ní kọ́ dà nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mílẹ̀ ni wọ́n ti sọ́kọ́ wọn di ráàkì tí wọ́n fi nulẹ̀ ẹlòmí ó sì ní kankan ògbójú nìkan náà ló sí kíní ìlóní yọ ma halẹ̀ mọ́kọ̀ ẹ̀ yọ ma gbójúmọ́ yọ ma pariwo lé lérí ìgbàtàdà bí n sálàyé àwọn ìbáadà tí ma ń jẹ́ kóbìnrin ó wà lìjánà sallallahu alaihi wasallam àwọn ìbáadà tí tóbìnrin ma ń ṣe tọ́lọ́wọ́ fi ní kó wù yí tọ́wọ́ wù kó wòye tó bá wù nínú aljanna anábì ka àwọn ìbàdá ti yẹn anábì ní ìsá sọ láti lè mọ́rẹ́ àtù kọ́msà ha nígbà tí nǹkan dísì yẹn rí jẹma nígbà nǹkan lọ́sàn anábì ní ìsá sọ láti lè mọ́rẹ́ àtù kọ́msà ha tóbìnrin bá ti ń kírun wákàtí mara àrùn rẹ̀ wàsó ọmọ ti ṣáhara ha tí sì ń gbà wẹ̀ ramadan lásìkò rẹ̀ wà á fi tọ́jú fáríjà ha tọ́dẹ̀ sọ abẹ́rẹ̀ tẹ́nìkan kan ò débẹ̀ lẹ́yìn ọkọ ẹ̀ wà á tọ́ àti záújà ha tọ́dẹ̀ tún tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ tó tún wá ń tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ ẹ̀rìn kí lalaha wọ́n sọ fún tó bá dìjá alìkìyàmà ó dìkù lé alìjannata mẹ́ni ayé àbúwábì jannata shade èyí tó bá wù ọ nínú ojú ọ̀nà alìjanna òun náà ní kó gbà wọlé ó ń kẹrùn ìbádà ni ọgbà àwẹ̀ ìbádà ni ọsọ abẹ́ ìbádà ọwá ń tẹ̀láṣẹ ọkọ̀ tó fi ẹyọ kan lẹ̀ nínú mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọn ò ní ní kó mú yìí tó wò nínú àjánà o wọ́n ní a máa ma àwọn olóyìnbọn gbogbo nìkan ní conjunction àbí ká yìí àti nǹkan yìí a ní Ibrahim and Ahmad hmm, they have slept wọ́n ti ṣe kíní wọ́n ti sùn ẹ gbọ́dọ̀ pẹ́ nìkan sùn náà méjì wọ́n ní and àwọn olùjọ́ yẹn papọ̀ wọ́n àtọ́ àti zawjaha ń kírun ń gbàwẹ̀ ọsọ abẹ́rẹ̀ èyí tí wọ́n ń tẹ̀ láti ọkọ kìí ṣẹni tí kò kìí ṣakírun má tẹ̀lé àṣẹ ọkọ kìí ṣe agbàwẹ̀ má tẹ̀lé àṣẹ ọkọ kìí ṣe aṣọ abẹ́ má tẹ̀lé àṣẹ ọkọ ìtumọ̀ tó wà ń bẹ̀ nìyẹn o tọ́ba ilé fi títẹ̀lé àṣẹ ọkọ kún ìrun rẹ̀ àtàwẹ̀ rẹ̀ àti ìṣọ́ abẹ́ rẹ̀ wọ́n ní kó túnṣe tọ́ba wò nínú àlìjánná níbo ní òmú jama àwọn obìnrin wa níbo ní òmú jannatul firdaus ìtẹ̀láṣẹ ọkọ àti ìmọ̀ mú ìyàwó jannatul firdaus inú ọmọ wàhálà inú ọmọ gbádùn tọ́wà náà ayé fún yíò ẹ̀yin obìnrin ìgbádùn wọn náà ayé jama ìgbádùn ayé ìgbádùn tíntín báyìí ni mama mata'ul hayatid dunya fil akhirati illa qalil ọlọ́mọdé gbogbo gbádùn tọ́wà náà ayé tẹ́ gbá yẹn àbí tẹ́ báyìí nínú gbádùn ọrùn náà oyún tóbìnrin wọ́n fọ́ fún ní wọ́n ní kó choose lójú ọ̀nà tó bá wù ní àlùjáná kí ló ṣe débẹ̀ ń tẹ̀ láṣẹ ọkọ eléyìí náà ti tó fún yín wọ́n àbá sọ̀rọ̀ kankan mọ́mí tá a bá dìde sí ó ti tó fóbìnrin tó bá lọ́rọ̀ gbọ́ àmọ́ àṣetá ni òfin wọn sílẹ̀ yóò máa dà wọn láàmú wọ́n máa kẹ́gbẹ́kẹ́gbẹ́ kọ́píkọ́pì. جاءت امرأة من نساء المدينة عربنك أو بن مدينة وأنا صلى النبي صلى الله عليه وسلم تشتكي من جهاد الرجال أو عدد النبي صلى الله عليه وسلم وني أو بن مدينة لو أنا من سوى النبي صلى الله عليه وسلم ipe àwọn obìnrin ipe àwọn obìnrin ilé làwọn wà àwọn àǹfààní táwọn ọkùnrin ní nínú àwọn jihad àwọn ọ̀láǹfààní ẹ̀ ṣe é ṣe pé wọ́n ti ju àwọn lọ níwájú ọlọ́run àwọn ni wọ́n máa ń kírun jama tí ó lè kí wọ́n ti gbà wọn lọ níwájú ọlọ́run àwọn ni wọ́n máa ń lọ fún dáwà wọ́n lè ṣe wà sí káàkiri ẹ̀yẹ́ ṣé èdè pé wọ́n ti gbà wọn lọ níwájú ọlọ́run ọba wọ́n tún láwọn àǹfààní míì táwọn ò ní gẹ́gẹ́ bí obìnrin wọ́n jẹ owó kan yẹn jẹmọ́ wọ́n jẹ owó àwọn ọkùnrin qala laha ar-rasul anábì wá sọ fún arábìnrin yẹn pé akrihi nisaha anni assalam padà sí ọ̀dọ̀ gbogbo àwọn obìnrin ilé tí wọ́n rán ọ sí mi nílùú Madina bá mi sọ fún wọn pé àlàáfíà ọlọ́run yóò máa bá wọn wọ̀kúlì lahunna bá mi sọ fún gbogbo wọn wípé iná tó àtàzáójí ìmá tẹ̀láṣẹ ọkọ wọn tààdìlú máhùnálìkì tààdìlú máhùnálìkì ó ṣe déédé gbogbo ládá táwọn èèyàn rí ní jihad ó ṣe déédé gbogbo iṣẹ́ rẹ̀ táwọn ọkùnrin ń ṣe tẹ́yìn oríṣẹ́ ó ṣe déédé gbogbo ìbádà àti táwọn ọkùnrin ń ṣe tẹ́yìn oríṣẹ́ ó ṣe déédéé gbogbo ìjọsìn táwọn ọkùnrin ṣe tẹ́yìn ò rí ṣe tẹ́yìn bá ti ń tẹ̀lé aṣọ ọkọ yín lẹ́bùn kan náà lẹ́sẹ̀ kínní lẹ́bùn kan náà lẹ́mọ̀ wà. ìtẹ̀lé aṣọ ọkọ ọdẹ gbé wọn ga lọ sí lẹ́fù àwọn sàábẹ́ ànábì tí wọ́n bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ẹ̀gbọ́n tá nígbà yẹn nígbà yẹn ni o nígbà yẹn ni o wọ́n ní díẹ̀ nínú wọn lọ́wọ́ ń gbà wọn nígbà náà sọ dodo ni ànábì ní díẹ̀ nínú ilẹ̀ lè tẹ̀lé àṣẹ ọkọ̀ díẹ̀ nínú yín ni ó dé lẹ́bùn yẹn torí obìnrin ma ní agiri naturally follow come ni naturally ó ṣe agidi tí inú mi ní ṣe bó ṣe wù mí nì lọ́mọ lọ́kí àrìn mọ́ lọ́wọ́ yóò fẹ́ sọ di gbẹ̀wù dání yóò fẹ́ mọ́ darí ilé wọn lọ́wọ́ níṣẹ́ àwọn obìnrin kẹ́wọ́n bínú ìwọ lọ́sọ pé ìrọ̀wọ̀ àrìjá lókọ̀ wà múná alẹ́nisa èmi lọ́lọ́run fi sọ̀gá ilé iṣẹ́ tí ọba lọ́gá kí ni máa ń wọ́n ní kò sí ed ọmọ collapse ọ̀gá yìí náà wọ́n ní ọya sí báyìí ọya sí báyìí ọya dọ́kànlẹ̀ ọya mítìn wá kí lẹ́sọ ọya èyí ò mìí pé ká yín ṣe màrà o ajọ́gà yín ò ní ká mọ̀ gba ọ̀rọ̀ yín tọ́ bábà láka ìmú a máa ṣẹ ọ̀dọ̀ wa ní òtí máa wá kọ́mpìnì tí ọba ní hẹ́ẹ̀dì yọ́pẹ̀dà fódọ̀ àbí kí ọ̀gá méjọ wà ní kọ́mpìnì eléyìí lè sáyìn kẹ́ kọjá tọ̀hún sí ẹ̀yin gbọ́rù kọ́mpìnì yẹn rí ilé ọ̀dà àrù tọ́ga bá ti gbé méjì bí ìmọ̀ fà ti gbé méjì wọ́n sáré kí ni wọ́n ṣẹlẹ̀ wọ́n padà mọ́ tó láwà nílé ara wọn ilé kéwú school, university. five chancellor kan náà làwọn ní lọ́wọ́ ti gbé méjì oyé yunifásitì ò lè lòkòlè lójútùú igbákejì ni ó yà ní yóò ní ìlọ́gà sọ ni ẹ àní choice òun lọ́gà wa ìyàwó ọ̀gbọ́dọ̀ dọ́kọ nínú ilé ọkọ ọ̀gbọ́dọ̀ pé méjì aláṣẹ ọ̀gbọ́dọ̀ pé méjì nínú ilé gbogbo àwọn obìnrin wọn gbọ́dọ̀ understand ẹ̀ tí wọ́n fẹ́ succeed nínú ayé tó bá fẹ́ wà jẹ́ náà ha ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa ẹ̀yin sisters wa ẹ̀yin alájà ah alájà lọ́jà ìgbà tó bá wù ọkọ rẹ̀ ò ní control nínú ayé ẹ̀ mọ́ ó léwo ó léwo kéèyàn máa wo ọkọ bíntín kọ́dà bí òṣòwò lọ́wọ́ rẹ̀ bí ti tẹ́lẹ̀ mọ́ kò gbọ́dọ̀ kéré lójú ẹ ọkọ máa tóbi lójú yín nítorí pé aláà ló gbé e tóbi ala ba'd lẹ́yìn ọlọ́run ní kọ́ máa jọ́ga fún yín ọ̀gá tọ́jẹ́ yẹn kọ́dà kọ́ máa ń sí owó lọ́wọ́ rẹ̀ tó ti yín kí nǹkan má dàbí tẹ́lẹ̀ mọ́ èyí ò já bọ́ nínú kò tọ́wà ẹ mọ̀ mọ́lẹ́dì pẹ̀lú ẹ̀ obìnrin dáadáa lọ́dọ̀ ọlọ́run àwa ní àwọn sifat àwọn ìròyìn qualities tá a máa fi ma obìnrin tí ọba fine àbí tóbìnrin bá nìkan báyìí lọ́ba nìkan báyìí ọ fine àbí ẹ̀hẹ̀ obìnrin tó dáa obìnrin tó dáa obìnrin dáadáa ọlọ́run ọba aláṣàlàyé rẹ̀ alimọ̀tẹ́à òun náà lóbìnrin tí ń tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ ọlọ́run ọba alá ó mú àṣẹ ọkọ lára kọ́ọ́lìtì tóbìnrin ní nínú gbogbo kọ́ọ́lìtì tó wà lára obìnrin àṣẹ àṣẹ àṣẹ ọkọ nìkan lọ́wọ́n ọba lè fà sí pé obìnrin tó bá ti ń tẹ̀lé àṣẹ ọkọ òun lóbìnrin tó dáa tó bá tún wá lẹ́wà kún ó ti wà náà àlùjánnà ayé ọba tún wá ní arísìkí ọmọ ìyá mi onífà arísìkí rẹ̀ dáwọ́ làwọn irú ẹ̀ làwọn Khadija ìyàwó ànábì sallallahu alaihi wasallam gbogbo tí wọ́n àti owó ńlá ti ń bẹ lọ́wọ́ àti Khadija àmọ́ gbogbo àwọn tó bá jẹ́ ọkùnrin tọ́lọ̀ bá ní kí wọ́n níyàwó tọ́lọ̀ ń fún lówó tóbìnrin yẹn wá ń tẹ̀lé àṣẹ wọn ẹ nímọ̀ pé bàbá yẹn kó lówó yẹn ẹ nímọ̀ pé bàbá yẹn kó lówó yẹn torí gbogbo dáadé fẹ́ ṣe àní ẹjá alájí òde ẹjí kábò òde àwọn ọmọ àdìjẹ́ náà nìyẹn wà kọ̀ nínú mìkúnná tẹfà àlòhò àníbìnrin àwọn ọkọ̀ wọn ọkọ̀ níjọ́ wọn ọ̀dẹ̀kọ̀ níṣìná ìdábẹ̀ lọ́ni kọ́lọ̀ ń fìyàwó ti wà náà sáàrin wọn ìwọ́n náà tó ń gbọ́ mi èyí ó tó gẹ́ <laughs> enough is enough ìwọ́n náà rajà rí lọ́dọ̀ ọlọ́n ra àlùbáríkà fáwọn ọmọ ẹ̀ ra fọkàbalẹ̀ fún ayé ẹ̀ ọlọ́ọ̀bá ní fọ̀sọ́ọ́lẹ́hà ọlọ́ọ̀bá ní àwọn obìnrin dáadáa lọ́dọ̀ ìmí ọlọ́run ọlọ́run ní jamilat kò ní adabiyat mutakofat ọlọ́run ní àwọn arẹwà àwọn lẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n kàwé àwọn tí wọ́n kéwú àwọn tí wọ́n lọ́lá ọlọ́run ní sọ́ọ̀lẹ́hàtún tọ́ọ̀nìtàt ọlọ́run láwọn obìnrin tí wọ́n tẹ̀ láṣẹ ọkọ àwọn ni obìnrin rí sọ́ọ̀tù tààrí mú lọ́lọ́run ti sọ tí wọ́n náà bá ti tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé obìnrin rẹ̀ ni ọ́ tọ́wọ̀ bá tẹ̀ láṣẹ ọkọ gbogbo tó wà kó ní nínú orí tọ́lọ̀mọ́ ṣe fún yàn èso obìnrin rẹ̀ orí tọ́lọ̀n sọ ni òun lò dúró náà tọ́lọ́bìnrin ní máa ń tẹ̀ láṣẹ ọkọ ìgbádùn onífọ́kọ̀ ìgbádùn onífọ́hùn náà ọ̀pọ̀lọpọ̀ bìtínà táwọn obìnrin ń kojú lé ọkọ lẹ́yìn tó fi mọ́kọ́ lẹ̀ tí wọ́n fi ń béèrè kólèkólè ò ẹ bá padà wá dáadáa ẹ́ rí pé àìtẹ̀láṣẹ ọkọ ní ẹlòmíì ilé ọkọ kẹrin lọ́wọ́ yìí wọ́n lè jáde lákọ̀ọ́kọ́ ìkejì náà wọ́n tó bọ́dù ẹ̀ jáde ẹ̀kẹta wọ́n tó ní ó ti tó sọ wọn ẹlẹ́ẹ̀kẹrin náà ti tó ń fàjẹ̀gbọ́n mẹ́rẹ̀ ọwẹ́ ọlọ́ọ̀bá ni fọ́sọ́ọ̀lẹ́ ha ọlọ́ọ̀bá ni àwọn obìnrin dáadáa àwọn obìnrin dáadáa kọ́ táà ìlà àwọn obìnrin tó ń tẹ̀ láṣẹ ọkọ̀ hafizati lil ghaibi bima hafiza Allah táwọn sì tún sọ abẹ́ wọn tọ́lọ́wọ́n bá aláàtì sọ fún wọn. ذكر الله صفات خير النساء وانا خير النساء the best wives obìnrin tó dájú àwọn obìnrin tó dájú ní ayé ọlọ́wọ́n bá ń ròyìn wọn ní Koran sọ́tò tààrí ọlọ́wọ́n bá ròyìn wọn sọ́tù nìsá ní talákọ̀ọ́kọ́ tí mọ́kọ́ sọ yẹn ha hátú kọ́ ní tààtì sọ́tù nìsá ọlọ́wọ́ wọ́n sọ nínú sọ́tù taharim ọlọ́wọ́ bá ń sallallahu àwọn àwọn nínú wọn ara wọn ni ọmọdébìnrin bá ti méjì mẹ́ta ọmọ ní kakọ́s èdè pé wọ́n náà o àwọn kan nínú wọn wọ́n bẹ̀rẹ̀ sí hànábì lẹ́mà pẹ̀lú owú náà ni ó <clears throat> owú ni ó èdè nábì ìjà owú owú àwọn ẹjọ́ ẹjọ́ yìí tí wọ́n fẹ́ máa dẹ́fẹ́ máa dáfì tí náà lẹ̀ ọlọ́wọ́n bá aláwa sọ áyà kalẹ̀ ó fẹ́ náà jìbìrì ọlọ́wọ́n bá ní aṣọ àrọ búhú ìtọ́lá o tí ànábì bá kọ̀ yín sílẹ̀ tí ànábì bá fi lè kọ̀ yín sílẹ̀ gbogbo yín sallallahu alaihi wasallam àṣàrọ̀bù ìtọ̀là kọ̀kún tí ànábì bá fi kọ̀ yín sílẹ̀ tọ́bà yọ̀ǹda yín pẹ̀lú ohun kó wí tẹ́ǹjà <laughs> ẹ̀rì wọ́n jẹ́ oúnjẹ ànábì wọ́n wá fẹ́ ní depression nítorí owó owó dúró lórí ẹyọ kan yẹn torí pé ìkà ló pè kọ́lá gbà mí ò lè máa pè lájẹ èyí ti sàjẹ owó ní ṣe kíní owó ní jẹ ẹ̀ dáadáa ni. náà ni ẹ̀yàwó ànábì tí ànábì bá fi lè kọ̀yìn lẹ̀ pẹ́lẹ́ tọ́wọ́ ilé kọ̀yìn lẹ̀ pẹ́rẹ́ ayùbèdèláhùn azwajan khayran minkum èmi ọlọ́run ọba máa fún ní àwọn ìyàwó tó dáa jù ẹ̀yin lọ the best wives máa fún ànábì wọ́n máa rìn wá bà david tí wọ́n bẹ́ta gbogbo yín obìnrin tó dájú àwọn ìyàwó ànábì lọ nínú ayé yìí náà ọlọ́run ní òun máa fún ànábì tí wọ́n bá sọ wá gbé jẹ́mọ́ ọlọ́run wá ń sọ quality àwọn obìnrin yẹn àwọn obìnrin tó dá yẹn ọwọ́n ni muslimatin wọ́n ní islam mu'minatin wọ́n ní iman kọ́ ní ta wọ́n dẹ̀ mọ̀ tẹ̀láṣẹ ọkọ̀ ẹ̀wọ̀ kọ́lídì sí àwọn obìnrin dáadáa táà ìbá àmà túbá tamáṣẹ́ wọ́n ma bẹ ọkọ tọ́wọ́n ti mistake àbìdá wọ́n ma ṣe bádà lọ́sàn wọ́n ma ṣe bádà lóru sáà ìhà wọ́n ma gbàwẹ̀ fàyíbá tí ń wà ábìkárọ̀ ọlọ́wọ́n bá ní ìbẹ́nu wọn tí wọ́n jẹ́ adélébọ̀ ní sì ìbẹ́nu wọn tí wọ́n jọmọge àti èyí jẹ́ adélébọ̀ kò ní kọ́mọ̀ wà ní àwọn the best wife tọ́bọ̀ tó láwọn kọ́ọ́lìkì dáṣe kí ni takayẹ̀ ẹlòmíì kan fẹ́ adélébọ̀ òun ló máa fẹ́ rẹ̀ ẹni tó ti lọlé ọkọ̀ kan tó ti darí àbókó tọkọ̀ ẹ ti kú òun ló lè bá ọ gbé pẹ̀lú bá ṣe dáwọ̀ tọ́bọ̀ fẹ́ ọmọge tí ọlọ́lé ọkọ̀ rí ẹ máa jà tọ́lá àwọn láwọn dáadáa kan tó jẹ́ pé ó lè rí lọ́wọ́ ọmọge àwọn ọmọge kan sì ń bẹ tọ́lọ́run fáwọn náà ní dáadáa kan tó pé ó lè rí lọ́dọ̀ ẹni tó ti má rìnrìn ọmọge lọ́jẹ́ ni àbọ́jẹ́ ẹ adélébọ̀ kọ́tàbí jẹ́ muslimatin mu'minat kọ́sà ní islam ó dẹ̀ ní iman tọ́wọ́ jẹ́ kọ́ ní tààs kọjá ní tí máa ń tẹ̀lá ṣe ọkọ tọba fẹ́ opó àbí adélébọ̀ tí ń tẹ̀lá ṣe ọkọ ó ọmọge lèyàn máa ń fẹ́ kí lẹ fẹ́ sà bẹ́ẹ̀ ṣe èmi náà ti fara mọ́ sà Eh, bóòlẹ̀ sí fẹ́ sà ẹni kí n má lọ mo ní lọ mọ́ mo ti lọ mọ́ níbi ẹ̀ ti sọ ẹni kí n gbé fóònù yẹn wá mo ti fi sínú abẹ́ ṣẹ́fún yín ẹni kí n má ba alágbájá sọ̀rọ̀ mọ́ láti gbà yẹn èmi àti àsọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ sì ni tọba pàdé ọmọge tọ́jú ọmọ tó lẹ́kọ̀ọ́ tó náà jẹ́ ẹni rí ah òun ò pé ah láti jẹ́ Yorùbá ti má rí tipẹ́ ló ti jẹ́ pé ìhà tí àwọn ìyàwó bá kọ sí ìyàn lè yẹ́ máa fi ń dájọ́ báwọn obìnrin ṣe rí ẹni tó bá ń pàdé àgbákò lónìí gbogbo àwọn obìnrin alágbákò náà yóò ní alágbákò náà ọ̀kan jẹ́ ó ní wọ́n ní ọ̀fẹ́ ìyàwó mi ní ọ̀rẹ́ àbáàdífá alọ́dàwò ní ó ní sàdédé ń bẹ ní àwọn yẹn sá ó ní sàdédé ń bẹ ní àwọn yẹn sá Akbar ó sàgbákò ni tó bá pàdé ọmọ dáadáa ha ah, gbogbo àtà lọ́mọ dáadáa tí ń tọ́jú wa ọlọ́mọdé wọn yàyà kúyà ó gbogbo àwọn tí wọ́n ti kọsẹ́ lẹ̀ ọlọ́run mọ́sàpá tó àwọn náà ṣe wàlá kò sí gbádùn fún yẹn nú ayé tó bá ti níyàwó tó dáa ìbànújẹ́ ni kọ́lá àwọn olè láti yọrí àbẹ̀tọ́lọ́ bá fẹ́ torí eríyàn ní pé ọkàn ó kún fọ́fọ́ fún depression bọ́ wà nulé ọkàn rò ní balẹ̀ bọ́ jáde lọ wà ń ta àtọwọ́ rántí ẹ̀ pé wọ́n ṣe rántí ìyàwó mi ò ní kọlù ẹ̀ torí gbogbo ń tọ́ wá ní kó ṣe òní dáhùn tí àbáfẹ́fẹ́ ìyàwó àwọn nǹkan yìí ni ká máa bẹ lọ́wọ́ bá kọ́lọ́n fi sára ìyàwó wa àwọn tàbí ti fẹ́ náà ká máa bẹ lọ́wọ́ kọ́lọ́n bá yá àwọn ìyàwó wa padà kó fún àwọn qualities yìí sún wọn la wọ́n jẹ́ muslimatin muminatin qanitatin taibatin abidatin sa'ihatin sayyibatin wa abikara ọlọ́ni máa kó àwọn obìnrin yẹn fún níbẹ̀ ní wọn tó jẹ́ ọmọge yìí sì níbẹ̀ ní wọn tó jẹ́ adélébọ̀ àmọ́ èèyàn lọ́jẹ́ obìnrin dáadáa tó rí ń bẹ lára ẹ̀ lọ́jẹ́ ní eré àwọn kọ́lídì sí àbà lọ́wọ́ ẹ̀ nínú ẹ̀ òun náà ni kọ́ni tàt yóò máa tẹ̀lé àṣẹ ẹ̀díkídádì yóò dé yóò ẹ̀ máa débi kíní yẹ o ẹ̀díkídádì yóò dé o ẹ̀díkàbù yóò dé o yóò máa sọ fáwọn ọmọ rẹ̀ pé à mo tó bẹ́ẹ̀ o obìnrin mélòó ní sèyí mọ́ kí ó ṣe tó dé lọ́pọ̀ kí ó ṣe ìwọ́n náà tó ń sọ yẹn náà abẹ́lọ́n fún náà ní kọ́lọ̀ yọ padà sí dáadáa kullu mutazawwijatin laha ikhtiyar min aljanna wan nar arábìnrin kan wá kí anábì wa muhammad sallallahu wọ́n bí abùkátà kan lọ́rin nílé anábì wọ́n lọ padà anábì wa ní sallallahu alaihi wasallam anábì ní wa qala azatu ba'li anti sí wọ́n ní ba'li ba'li nínú àwọn èdè lárúbá tó di yorùbá nìyẹn baálé àzáàtù báàlì àǹtì anábì ní sífọ̀ ní baálé sọ lọ́kọ torí anábì rí lẹ́lẹ́sìn ó bóra dẹ́dẹ́ ó lọ ní kọ́ọ̀bù gbogbo ẹsẹ̀ kíní <laughs> gbogbo parí síbẹ̀ kọ́ọ̀lá ti náà ó ní bẹ́ẹ̀ ni ó ní márìdì lòun òun lọ́kọ kọ́ọ̀lá anábì kẹfà àǹtì lẹ́hu báwo ló ṣe wá ń ṣe pẹ̀lú àṣẹ rẹ̀ kọ́ọ̀lá ti máa lúhù ayé la àtàdàdàdù fítọ́ àti ìtumọ̀ máa lùhù ni ẹ máa lùhù èmi kò kí ronú padà lérí ìtẹ̀láṣẹ tó bá ti sọ báyìí èmi ń tẹ̀lé anábì ni ó ní ilà máa àjíṣtú anihu àfẹ́yí tí ipá mi ọ̀bá kálá ti ṣe ọyọ́ rẹ̀ mi ààrẹ yẹn ò jẹ́ kí n lè ṣe àfi tí ipá mi ọ̀bá ká láti ṣe nìkan àmọ́ tí mo ní kápá láti ṣe nǹkan àṣẹ rẹ̀ rí anábìnrin bá ń zorí àyìnà àǹtí mínú anábìnrin tó sọ yẹn wọ́n lọ máa bó ṣe ń ṣe pẹ̀lú ẹ̀ wọ́n ní kọ́ máa lọ lè wo ìhàtọ̀ kọ́sọ́kọ́ ẹ̀ fàyín náà máa hùwà náà rú kí wọ́n jẹ́ náà tukí ọkọ̀ yẹn náà rẹ̀ òun náà rẹ̀ ìyọnu rẹ̀ ló fi wà ìbínú rẹ̀ ló fi wọ́n náà ẹnìkan sọ sítórì kan fún mi jóni ìyàwó méjì ni ìyálé yẹn wá jẹ́ olóríire ká máa ń pè kàn yókù nínú ilé ọlọ́mọba kẹ ó ti kú tí ọba ṣe kíní tí ọba tí ọba ṣẹbọ ọkọ wa gbé lọ́tẹ̀ lẹ́yìn ìgbà tó ti hàn ọkọ léèmà tó ti dà á láàmú ọkọ sàgbàrà gbé lọ́tẹ̀ àwọn èèyàn sunkún ọkọ sunkún ọkọ wa padà wá sílé ọwọ́ abáyàwó lálẹ́ ẹjọ́ yẹn ó lè báyàwó nínú yàrá tiẹ̀ wípé òun fẹ́ ṣe súnà ó lè ṣe súnà lálẹ́ ẹjọ́ tí wọ́n ṣe jàǹdásà ìyálé ó ní kí lòun fẹ́ dárò rẹ̀ fún ọlọ́run yọ wàhálà kúrò nínú ayé tòun wọ́n máa gbádùn ayé lókùnbà fìtínà ti ṣe kíní fìtínà ti lọ Allahu akbar obìnrin mi ti bá débẹ̀ báyìí ṣàmọ̀ pé ìwárìrì pé a lọ sàárè ó ní kò mú ó lè pàdé ọlọ́run bá pẹ̀lú iṣẹ́ rẹ̀ ẹ ṣe dáadáa o torí èmi kọ́ <laughs> torí àlàáhẹ́ra torí ọ̀la ibi tá ń lọ yẹn pàtàkì mo ṣe tún ọ̀nà rẹ tí wọ́n tún àwẹ̀ rẹ wò tí wọ́n tún sàká rẹ bẹ́ẹ̀ náà wọ́n tún ìhà tó ọkọ sí ọkọ rẹ̀ anábìnrin máa lọ arábìnrin lọ́sẹ̀ wọ́dá àbí kó sí wàlìjánà tó bá ti rí yọ ní ọkọ ọwọ́ wàlìjánà tó bá ti rí bínú rẹ̀ iná lọ padà wọ̀ tí ó bá jẹ́ lẹ́bọ ó lè padà wá lọ lè bá wọn yókù lájánà o àbáyọ́ kọ́ jíyà ìmọ̀tọ́ hàn ọkọ yẹn síwádìí tó àti zawj ẹ̀yìn yáwa iṣẹ́ sáà sí wa a bẹ̀yìn a máa rọ̀ yín fún yín kọ́lọ̀bọ̀ ayé padà sí dáadáa ẹ má jẹ́ àtàrà wa wákọ̀ lílu mi kó ná fẹ̀fà lò àwọn díẹ̀ tọ́lá ẹlòmíì kéwú débi pé gbogbo táǹkà yìí gbogbo ẹ̀ ló ti há ló ti há sórí ní àdísì tí yín ṣe kínkà yẹn bàbá alẹ́ bá ní lọ́sàn Muslim ọ wá kú lílò àwọn míì kéwú lóbìnrin táwọn ọkọ̀ gbádùn wọn o ìmí tó nìyẹn o ìwé ìyàwó mi mo fẹ́ kọ́ ma wá sí madrasa ọ̀dà bẹ́ẹ̀ wá tún bẹ́ẹ̀ lọ́wọ́ jẹ́ ọmọ tẹ̀lé ní ti máa ń ṣe kí ni ní ti máa ń ké tí wọ́n tó àti sọ́wọ́j wọ́n ní àwọn abo láti máa tẹ̀lé àṣẹ ọkọ àti ṣàlàyé ní tí wọ́n ń pè ní ìmọ̀ tẹ̀lé àṣẹ ọkọ àti ṣàlàyé ọlá tó wà fún ọkọ nínú ilé lọ́rọ̀ yìí tẹ́ bá pẹ́ dé class ọlá tó wà fún ọkọ tóbìnrin lẹ́yìn náà àwọn aṣàlàyé bóòní ìtẹ̀láṣẹ ọkọ ṣe tóbi tó nínú ẹ̀sìn wa ìdọ́wákù nísìn òun náà ni pé àwọn nǹkan wo lóbìnrin ọmọ tẹ̀láṣẹ ọkọ lérí ẹ̀ alákọ̀ọ́kọ́ fìdíwájì bá ti dì níyà gbogbo tó bá ti jẹ́ ọ̀ràn àyàn ọlọ́run tó jẹ́ tẹ̀sìn tọkọ̀ rẹ̀ bá ti pa ọ́ láṣẹ dandan ní kó tẹ̀lé tó bá fẹ́ jẹ́ obìnrin dáadáa lọ́dọ̀ ọlọ́run àsìkò sọ́lá àti tó kọ́dẹ̀ dìde mo fẹ́ parí irun tí ń dì yìí kí ní jẹ́ báyẹn mo fẹ́ sáré tajà tí ń tà lọ́wọ́ ajé àyẹ̀mọ́lẹ̀ lọ ẹ̀ bá wa sọ̀rọ̀ mọ́ à ọkọ̀ mi ní lásìkò ní bá ti tó ìgbọ́dọ̀ sí kíní ìgbọ́dọ̀ sí nǹkan mi mọ́ aha ọmọbìnrin dáadáa ni bọ́kọ̀ọ̀kọ̀ aláṣẹ tẹ́lẹ̀ ẹ̀dàkùn sí ọ̀rọ̀ yẹn kí irun ọ̀rọ̀ yẹn nìyí àmọ́ àfikẹ́ tó máa pa wọ́n láṣẹ ọlọ́ni wá múrí àhàlákàbí sọ́dá ọlọ́ni ẹ máa pàyàwó yín láṣẹ àtàwọn ọmọ yín wọ́n sọ́bìrì àléhà ẹ̀dẹ̀ sí sùúrù fún wọn tó ní wọ́n lágídí àtọ́mọ àti ìyàwó wọ́n máa ń lágídí lérí irun ẹ bá jí wọn wọ́n tún sùn padà ọlọ́ni ẹ sí sùúrù pẹ̀lú ẹ̀ ẹ tó tún wọn jí ẹ má jẹ́ sùn yín tó bá padà yá padà mọ́ wọn lá ọláti tẹ̀lé ọkọ rẹ̀ èyí náà ọ̀rọ̀ ọkọ ẹ ẹ máa kàṣíkàrù láàárọ̀ lẹ́yìn àṣùbà lẹ́yìn obìnrin gbọ́dọ̀ máa ṣe nítorí ara rẹ̀ àti nítorí pé ti àti náà àbúrò dádì yẹn mo fẹ́ kó stop ẹbí nìyẹn ò ẹbí o ọlọ́run pàmí láṣẹ àmúgbà tí a ti sọ yẹn èmi náà ṣetán láti sọkùn ẹbí ẹ̀ tọ́mọ tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ nínú ẹbí tọkọ màmá mi ọ̀n fẹ́ nǹkan báyìí ó ní kọ́ bá òun ṣe nǹkan báyìí kọ́mọ tẹ̀ láṣẹ ọkọ nígbà tí ọkọ bá lálejò àwọn obìnrin kan bẹ nínú ayé tó jẹ pé tẹ́ bá jí wọn ní aago kan òru wípé ẹ lálejò láago kan bóyá àlejò kan ti ń bọ̀ tí kò sọ fún yín àbó ti sọ fún yín ẹ̀yin ti gbàgbé kẹ́ sọ fáwọn ará lé igbe kan dáná ọwọ́ wọlé lágò kan tẹbá jí lérí bẹ́ẹ̀rì pé mọ́lálejò yóò ní alhamdulillah sí àyà náà bada máa mátánà wà ilé ìnusur kí ni wọ́n fẹ́ jẹ Allahu akbar ọlọ́mọ́sá ìyáyín rẹ̀ kìí ṣe nítorí ọkọ̀ yẹn ló fi bẹ́ẹ̀rì pé kí ni wọ́n fẹ́ jẹ nítorí ọlọ́n wípé òun sáà ń wáyọnú arákùnrin ọba pé tí wọ́n bá ti yọnú sóhun ọlọ́run ṣe kí ni ọlọ́run máa yọ nísùn ọ̀dà wọ́n lálejò wá ní wọ́n fẹ́ jẹyán ìyẹn lágó kan yóò ní ṣe ẹ̀rá ṣubọ̀ ǹgbàtẹ́ ń bọ̀ sísú wà nílé ẹlọ́lẹ́ bẹ́ẹ̀ kò ní maṣíìnì tí ó fi gun yá o yọ́ra máa gun wẹ́rẹ́wẹ́rẹ́ nínú kìtì kọ́mọ̀ tó ń jí àwọn níbọ̀ yọ́wọ́n máa gun yẹn yẹn láì ní information ẹ ti sọ fún obìnrin mi ìpalẹ̀jọ ń bọ̀ òun náà ti mọ̀ nígbà wọn bá sì dé yóò ní ah, èmi mọ̀ ti gbàgbé ẹ̀yìn gbà tó ti wá rántí kọ́ bó sí kíchìn òun sí ẹ̀lẹ́ra búrẹ́dì dání àti ẹyin lọ́dọ̀ àwọn láàrin ẹ̀lẹ́ra ṣèdí kẹfì sínú búrẹ́dì ẹ̀lẹ́ra mìíràsì fún wọn ní bọ́stọ̀ ilẹ̀ tí súnà wọn obìnrin tí bá ń sọ báyẹn máa bẹ lọ́lẹ̀ lérí ọlọ́run yí padà sí dáadáa kò rí àṣẹ ẹ̀yìn ẹ̀sàṣẹ ọlọ́run lọ́jẹ́ kọmọ ọ̀rọ̀ lójú tó bá rí àṣẹ ẹ̀yìn ẹ̀sàṣẹ ọlọ́run àṣẹ ọkọ̀ àṣẹ ọlọ́run lọ́lọ́wọ́ bá aláàlú ní ká máa tẹ̀láṣẹ wọn ọlọ́wọ́ bá aláàfin sọ pé wọ́n yín ní atọ́ àmẹ́kùn ọlọ́wọ́ bá ní má ti ń tẹ̀láṣẹ yín fàlẹ́ àtẹ́bígbó aléhìn nàṣàbílà ọlọ́run ní ẹ máa wọ́n jẹ́ ẹ ọmọ fìyín nàkànàkà lẹ́yìn ìgbà tó ti ń tẹ̀ láṣẹ ẹ wo ọlọ́run ọba àlá ó wá tò sẹ́yìn àwọn obìnrin àwọn kọ̀nìtáàtì àwọn kọ̀nìtáàtì ọlọ́run bẹ lẹ́yìn wọn àtàwọn ọkọ̀ gan tọba hàn wọ́n lè mọ̀ ọlọ́run máa dí pẹ̀lú ẹ̀ <laughs> nítorí wọ́n ti tóbi nínú wìláyà wọ́n ti tóbi nínú po wòlíì ara tóbi ya wòlíì nìyẹn kèé sèrun àtàwọn ẹnìkan ma wọ jẹ̀lìbáàfù látọjọ́ ìrìn ni o ti wọ áàfù mọ́ àbí ẹ̀hẹ̀ kò ti lọ skáàfù mọ́ torí òfin ọlọ́run ni ẹlẹ́ẹ̀kejì tọ́ àtúwò fìlẹ̀ ìfàf kóbìnrin ọmọ tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ tọkọ bá ní òun fẹ́ ṣe àṣepọ̀ pẹ̀lú ẹ̀ léyìí tí máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ ataya. anábì ní dáadáa arójú lè mọ̀rá àtàwọn ìlàfẹ́ láṣẹ yìí anábì lè kéyìí obìnrin tọ́ba yìí jẹ́ pé ọkọ rẹ̀ bá pè wá sí orí ibùsùn pàlámùtà àti hí ọwọ́ kọjálẹ̀ pé òun ò wá pé òun ò wá èmi tí mo ní kẹfún mi lówó tẹ ní owó ti délẹ̀ èmi ò ráyè ẹlòmíà sọ pé kò wo òun lénìí ẹlòmíà sọ pé sóúnjẹ ni mo ní ó jẹ oúnjẹ lọ. ó jẹ oúnjẹ lọ tó ń bá dé òun ju kébi ń pààyàn lọ bí bá pààyàn lálẹ́ yẹn lé sísú dàárọ̀ yóò gé obìnrin tí ọba dọ́kọ̀ ẹ̀ lóhùn gàdùbáná ọkọ̀ yẹn wà lọ lè sùn lẹ́ni tí ń bínú gàdùbáná nà àléhà ọkọ̀ yẹn wà lọ lè sùn lẹ́ni tí ń bínú lélẹ́rí láàánà ti halimọ̀lá wọ́n máa gbé ṣépè ní tí ló obìnrin táwọn mọ̀lẹ́kà sí pèlè yọ́ta lọ́jà ẹ̀yìn ẹ̀sọ́ tó gbé kalẹ̀ tí ó tà bọ́ bá tà tán jẹ̀mọ́ tó bá pa owó padà sọnù yọ́ ma ní àgbà náà wọ owó òun kò dímọ̀ pé àwọn mọ̀lẹ́kà ti ṣépè ní lóhùn obìnrin táwọn mọ̀lẹ́kà sí pèlè yóò bímọ rẹ̀ kìí sáwọn fáwọn ní wọ́n sí pèlè ní láwọn fáwọn sí pèlè yẹn gan yẹn sálọ kájọ́ gbà àwọn mọ̀lẹ́kà tí wọ́n jẹ tí wọ́n mú tí wọ́n sùn nípa ànábì dẹ̀ sọ̀rọ̀ yẹn bó ṣe rí nìyẹn gbogbo obìnrin tó bá ti kọ oorun kọkọ ẹ̀ àwọn màláìka máa gbé sípè mọ́júmọ́ àfi tọkọ yẹn bá yọ̀ǹda rẹ̀ lóko àmọ́kọ yẹn bínú inú bí àwọn màláìka òṣèpèlè tílẹ̀ ó fi mọ́ nínú ẹgbàá wa kan wọ́n ní tọkọ rẹ̀ ó fi yọnu ilẹ̀ ọba àmọ́ tọkọ ọba ti yọnu wọ́n sì máa ṣépè lọ́nà kí ṣe àwàdà o al-Bukhari wa Muslim authentic hadith ni ilà fi hálàtì nifas àbí tóbìnrin ní máa ẹ̀jẹ̀ haid mẹ́ṣírísàn àbí ọ̀sẹ̀ bí máa ẹ̀jẹ̀ ò tí ì dá nìkan lọ́bọ́ lọ́wọ́ ìpè yẹn àbọ̀ rẹ̀ láàárẹ̀ tí ò lè láǹfààní láti ṣiṣẹ́ àárẹ̀ máa ń débẹ̀ ńgbà mi yọ́dẹ̀ ti ba ọkọ̀ ńlẹ̀ tó máa ní àbẹ́sẹ̀ ní mi ìgbádùn ọkọ̀ náà ó yẹ kó ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ó ṣe sùúrù ni ẹnìkan náà sáà ń bẹ lẹ́wọ̀n láti ibi ogún ọdún tí ò ríyàwó ẹ̀ àbọ̀ ọ̀kadà tó nìyẹn twenty years ago ìkọlẹ̀ òun náà ṣe ó ṣe sọ̀rọ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tọ́wátòhù fi khidmatihi nínú àwọn ọ̀nà tí ìyàwó fi máa tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ òun ni kọ́ máa ṣe khidma fún khidma òun náà ni kọ́ máa dáná fún ìkan báyìí ẹ́ wọn láìkí ẹ̀ láti máa jẹ́ arábìnrin yẹn ti gbọ́ kò tún ṣe má o èmi ò tún ṣe jọ́ mi yóò ní ẹ mọ́lé jẹ ẹ̀ka mọ́lé jẹ ẹ̀ kọ́ mọ́lé jì nǹkan tó lọ́wọ́ èjẹ àsìkò tọ́kọ bá dẹ̀ sọ fún pé òun fẹ́ jẹun oúnjẹ yẹn léètì nínú tí obìnrin máa fẹ́ ra ìfẹ́ lọ́dọ̀ ọkọ òun ni kọ́ mọ ọmọ rí ìbìnà ọkọ̀ ẹ̀ ó ti mọ̀ pé bó ṣe wáyé ọ fẹ́ràn ilá aláṣepọ̀ òun náà lọ́mọ ṣèjọ́ ọmọ ọkọ̀ jíjẹ lá àbí wọ́n jẹ́ lá kó jẹ́ fáìfáì wọ́n ṣe lá fún khidma ó tún bí tọ́fẹ́ sùn sí ó tún ilé ah, alhala ibi tọ́fẹ́ bí abùkátà tọ́lẹ̀tì ọmọ ṣàtúnṣe ọmọ fi pẹ̀fúmù sínú ilé tọ́bá ti ní kíní yẹn rùn tọ́bá padà dé láti mọ́síláṣí oye kò gbọ́dọ̀ rùn mọ́ o tọ́bá jó obìnrin dáadáa wa khidmatu awladihi ọmọ wa máa tọ́jú àwọn ọmọ ẹ̀ gbogbo àṣẹ tọ́bá wa pa fún ọ lérí àwọn ọmọ àṣẹ yẹn ọmọ tẹ̀lé bàbá ní ọ̀yà ọmọ ya ilé sí mọ̀rọ́jà ẹlẹ́ka kọ̀rántẹ́ halimadrasa bàbá ń jáde tọ́wá yìí ìyá sọ fún wọn wípé ẹgbẹ́ koran kalẹ̀ ẹgbẹ́ koran yẹ ẹlẹ́lẹ́ gbé ìwé biology ayé láti ká tó sọ̀rún <laughs> obìnrin burúkú ní ẹjọ́ wọ́n ka biology náà àbí ọ̀dá gbọ́dọ̀ neglect ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn lọ́pàtàkì bàbá ní ọmọ fẹ́ lọ sí madrasa tó bá ti parí secondary school ìyá ní rọ́ ọmọ tó wọ́n dá fá o mẹ́sìn ní kọ́lọ̀ rẹ̀ ṣe wọ́n ní kọ́ mọ́ sí mẹ́sìn wọ́n ní kọ́ mọ́ sí mẹ́dísìn rẹ̀ àníkọ́ kéwú kéde ó pé nákó tó lọ yunifásitì ẹjọ́ máa yọ kéwú dáadáa o ó ti bọ́ sínú àgbáńlá ayé àwọn káfíìrì yẹn o ẹni tó kéwú gan ń dààmú lọ́hùn kátó wáfẹ́ ní òkè bàbá ni wọ́n fẹ́ kọ́ máa yọ ṣe engineering ìyá nírọ́ o ẹ̀wọ́ sí wà ní carpentry lọ́mọ akọ́ ọmọdé ní general lóhùn ìyá sáà ń gbìyànjú kọjá pé tòun lọ́mọ ṣe kíní lọ́mọ ṣe kìí sóbìnrin rí bàbá bá dé lọ́ba sí ọmọ tí tún ka ìwé carpentry ó ní à ah, ibi medicine la ní ọmọ ṣe ó ní mọ́mí ní èyí tí àwọn láìkì nìyẹn steering téèyàn méjì bá ti ń lù mọ́ra wọn lọ́wọ́ kí ni ṣẹlẹ̀ sí mọ́tò accident <laughs> family ma collapse ti yawo re ba ti ku leyin re ani obirin gba mi yo ma boyfriend ni oma oma re lobirin je do ma id fun baba won baba ma npe oma yi o pe wole nbo lo wa lati join nbo lo wa yo ma ni mo ranse ebi mo ranse o da ranse ẹkún ọjọ́ ọ̀la ni tọ́wọ́ padà wáyá yọ́ wọ́n kọ́ ọmọ yẹn sọ́dọ̀ yọ́ máa fi fáìtì bàbá wọn ọmọ tó yanú lẹ̀ tí ń sọ̀tà bàbá yẹn láti kékeré kí lọ́mọ yẹn fẹ́ dà ìdàkúdà ọlọ́mọsá ìlà wa kọ́sà nù wa o lẹ́yìn náà kátọ́ ma eléyìn náà a máa pa àwọn ìyàwó aláṣẹ ìyàwó náà lè mú mọ̀ràn wá o obìnrin mi nílà ká ìjọkùnrin mi lọ abẹ́ mọ̀ ọ̀dẹ̀ nímọ̀ nípa ẹ̀sìn jọkọlọ nígbà mi ò lè kàwé kéwú jọkọlọ ọ̀dà nǹkan mọ̀ jọkọlọ ó gbàgbọ́ yí jọkọlọ gbogbo nǹkan tó bá ní tó dáa tó fẹ́ present sínú family sọ pẹ̀lú wisdom pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú ìtẹríba kó o lè fi rí consent ọkọ rẹ láti execute nìkan yẹn ọmọbìnrin dẹ̀gbọ́n wọ́n ní ètè ẹ́ ìnàkẹ́ ìdàkúndà àbíyàn ọlọ́run ní à ah, ètè yín tóbi òun náà ló dá wọn láwo ọlọ́run tó ní àwọn obìnrin ní ète nítorí dáa tó fẹ́ fáàsì sọ́dọ̀ ọkọ yẹn àbọ̀kọ tó fẹ́ tó ní kọ́ ọmọ ṣe tí fi ikima ọgbọ́n fi yí padà tí ó fi wá padà fọwọ́ sí nǹkan yẹn dọ̀wọ́ bí tó tọ́ à adọ́dọ̀ àwọn ọkùnrin báyìí wọ́n ní ìmọ̀ wa tí wọ́n ní ká wa kìí ṣe gbogbo àṣẹ o kéèyàn ní gbogbo àṣẹ tí n bá ti pa nínú ilé yìí ọba yìí láàmú o <laughs> kò bá yìí láàmú o ọ̀ràn yẹn ní kẹ́tẹ̀lé torí ọlọ́run kẹ́ máa tẹ̀láṣẹ wa tá a bá sọ̀rọ̀ débẹ̀ yẹn nígbà tá a ṣe wá sí lábọ̀ ni torí àwọn ọkùnrin mí bẹ tí wọ́n máa ń pàṣẹ tí ọ̀dà alákọ̀ọ́kọ́ tá a tún fil ma'ruf faqat la fi ma'asiyatillah ọkùnrin ọgbọ́dọ̀ pàṣẹ fún obìnrin pípẹ́ kọ́ ṣẹ ọlọ́run anábìrì látọ̀ àtàlí makhalokin fi máa ṣe àti khalik kò sí tẹ̀lé fún ẹ̀dá tá a dá láti fi ṣe ọba dẹ́dà ẹ̀dá lọ́kọ rẹ ọ wà ní kò sí nǹkan báyìí ọbẹ̀ lérí asherik ọkọ dé lọ́ba ní ah, bàbá mi ló gbé kínní fún wa ó ní táwọn fi fọkọ̀ láàrọ̀ láàrọ̀ wípé ọ̀nà ó sì tabadeko

jàdé bàbá yẹn òun ọ̀fẹ́ ó ní tẹ̀lé ó tún rán mi ó tún rán mi ó tún rán mi ó ní bàbá ibi ọlọ́run ti sọnù koran ní yudinina alayhinna min jalabibihin ọlọ́run wọ́n ti gbogbo ẹ̀yìn obìnrin tẹ́ bá ti ń jáde ẹ máa da jàdé bàbá bóra jàdé bàbá yẹn ni wọ́n àdàbò aṣọ ẹ̀sán àǹkárá ń lèsì àwọn skirt and blouse tí wọ́n wọ̀ yẹn jàdé bàbá yẹn ni wọ́n máa dàbò òun dí aṣọ ìmújáde wọ́n dẹ̀ ti wọlé padà yóò fi kọ́ yóò wọ tó wù yóò lọ lè ronú lérí aṣọ owó lọ́kọ̀ òun láìkì inú aṣọ tó máa wọ̀ <laughs> àwọn tí wọ́n ti ń jáde jàlùbábà jàlùbábà yẹ dandan ni bọ́kọ wá ní ọmọ wọ̀ ọmọ dáhùn ọlọ́run pàṣẹ ọkọ pàṣẹ ta ló débi jùlọ méjì Allah ọkọ ọlọ́run fẹ́ bọ́ lásìkò níbi anọ́ọ̀sì tó ti ń ṣègbọ̀nsẹ̀ ó ní bó ṣe wọ̀ òun nìyẹn ànábìdẹ̀ ní kò burú oyé ẹlẹ́ súnmọ́ àwọn ìyàwó yín láti wájú ẹlẹ́ súnmọ́ wọn látẹ̀yìn àmọ́ ibi tí a ṣe lẹ́tọ̀ fún yín wà tó hùn nà mìíràn haifu amarakumullah ibi tí a ṣe lẹ́tọ̀ fún yín kẹ́ máa fi sí ẹ̀ náà ní kẹ́ ẹ má fi sí ibi tí obìnrin tí ń yàgbẹ́ ọkọ wa ní bó ṣe wòun nìyẹn ó ní rọ ma jáde lé fún ẹ má gbé lọ ọ̀dọ̀ àwọn fámìlì kan máa yín yanjú ẹ pé ọ̀ràn lọ́fẹ́ dá o ìtọ́lọ̀ <laughs> ń ṣe lẹ́tọ̀ fún òfìsílẹ̀ ọfẹ́ ṣe wọ̀ gbogbo àṣẹ tí ó dá tọkọ bá ń pààyàn èèyàn ní ṣe kí ni èèyàn ní dáhùn tọ́bà ti jẹ́ ẹ̀ṣẹ̀ tàbí ṣe ọlọ́run ẹlẹ́ẹ̀kejì nínú àwọn dawabit alìkúnrẹ́tù alìṣìta'atu badaniya aw maliya nǹkan tán ní kó ṣe tọ́ lágbára ọkọ̀ rẹ nílé ní o wọ́n ní kọ̀tẹ̀ láṣẹ mi dúrọ́ọ̀mù mẹ́jọ tó wà níta yẹn oyé wà lọ lè pọnmi sí kí gbogbo okun ó ti mọ̀ pé ìgbà tó fi pọnmi sí méjì ń bẹ̀ ó ti collapse wọ́n ní dákun tó lọ́lọ́run ẹ má pa mí wọ́n ní tẹ̀lé àṣẹ ọkọ wọn ò ní kẹ́ pa mí. ó ní kọ́ wá súnmọ́ òun ọ̀dẹ̀ gbádùn ó léwu òyìn lè kọ́ wọ́n sọ fún òyìn kọ́ mi àfà ẹni gbádùn náà ó lè rọ́wọ́ ọ̀yẹ́ má pa rẹ̀ nítorí ọkọ lọ́wọ́ pa rẹ̀ yọ́ fẹ́ mi o. ìdíyàn lágbára fisikálì àbẹ́yàn lágbára tó jẹ́ financially owó lóní kí n tó dé lọ́lẹ̀ ra nǹkan báyìí lọ́lẹ̀ ra nǹkan báyìí lọ́lẹ̀ ra nǹkan báyìí ẹsẹ̀ màálù tíwájú àti tẹ̀yìn ẹ̀yìn àti nkánú kọ́lápamá kọ̀dẹ̀ fowó sílẹ̀ <laughs> àwọn ọkùnrin kan bẹ́ẹ̀ bí ẹ̀yà gbéyà yóò máa halẹ̀ bá pé máa lé ọ ní máa lé ẹ lọ́wọ́ ní kọ̀fẹ́ dọ́mọ́lẹ̀ yóò fi lọ́sà ka gbogbo nǹkan yẹn fún yín ń lọ bí fifty thousand gbogbo etí yà ń tà náà wọ́rọ́bọ tí ń tà náà kò ju nǹkan twenty thousand lọ tọ́ba ti ná owó yẹn tán kọ́kọ́ gbá lé lókù àbí àbíkọ́ jó ń gbèsè tọ́ba ti lágbára financially ọgbọ̀dọ̀ mọ́ àwọn ọmọ ìlọ́mọ́ka lọ́dún ní ọ̀dájà àṣẹ̀bó wà lọ́wọ́ ẹ̀tọ́ olówó ní ohun bí ọ̀dà wọ́n ti <laughs> àwọn ọgbọ̀dọ̀ ìgbà rẹ̀ dẹ̀ yàgò yàtọ̀ pé wọ́n ti gba kádàrà wọn <laughs> nídìí bẹ́ẹ̀ kọ́ lọ́ọ́ ìdóbìnrin ọba ti lágbàdà la yukallifu Allahu nafsan illa usaha ọlọ́run ní ti pa yàn ká òun gbélé yín lọ́rùn lẹ́ẹ̀kẹta ta'atuhu fil manshati wal makrah obìnrin ọmọ tẹ̀láṣẹ ọkọ rẹ̀ nígbàtí ọkọ bá ń fún lówó yóò máa tẹ̀láṣẹ ọkọ rẹ̀ nígbàtí ìgbà bá rọ́ àwọn obìnrin kan bẹ́ǹsì ara wọn máa yá pánpán ṣe nǹkan báyìí ó ti lọ mo fẹ́ nǹkan báyìí ó ti ṣe ìfẹ́ nǹkan báyìí yóò stop ẹ̀ torí pé òun ju káàsì fún un kìí ṣe pé torí tọ́lọ́ọ̀ ní sí ń tẹ̀lé àṣẹ yẹn káàṣẹ yẹn gangan ní ń ferí kalẹ̀ fún lọ́ba di àsìkò tí ọ̀gá yín ní owó oṣù yóò ti rẹ́dí o ọmọ àtọ́ di fifteen o lóòótọ́ mọ̀rú èèyàn tó ṣe kíni tó jẹ́ irú obìnrin yẹn èso obìnrin dáadáa nígbà tí ń dùn ẹjọ́ jẹ́ náà nìyàwó iṣẹ́ wa bọ́ oye ọwọ́ ni wọ́n tẹ̀ láṣẹ rẹ̀ mọ́ wọ́n dẹ̀ ń ṣègbìyànjú tó lágbára ọlọ́mọgbà àti ìsìnkú lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa o alísìkílẹ̀ fi sọkọ obìnrin o ọlọ́ni wa ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ọlọ́ni ẹ máa fún alásìkí ẹ máa fún aláṣọ nǹkan méjèèjì ẹ̀dọ́lọ̀ ń dárúkọ yẹn lọ́wọ́ fẹ́ kí ìyàwó lọ fẹ́rẹ̀ rẹ̀ máa ṣètò méjèèjì lásìkò owó àti kíní àtàṣọ bí wọ́n bá lọ lẹ́sìn ìyá ọjà kọ́ ọ̀dà sọ́dá ni ní tí mo sọ yẹn kó owó tó bá délé aṣọ àti kíní ṣe wọ́n <laughs> àdówó arábìnrin yóò bẹ̀rù ọlọ́run ìgbà ṣe fẹ́rẹ́ fọ́kọ ọkẹrù jáde àbí kọ̀kẹ́rù jáde náà wà lé àmọ́kọ̀tẹ̀ láṣẹ ẹ̀mọ́ eléyìí wọ́n ní kìí ṣe tọ́dá o ọlọ́run bá aláàkúnmọ́sá ìṣànú wa fọwọ́ ìlú tó àti sọ́jà èyí tàbí parí ẹ̀ òun náà ni pé àwọn àǹfààní wo lóbìnrin máa ń jẹ tí máa ń tẹ̀láṣẹ ọkọ alákọ̀ọ́kọ́ tọ́ àtú záójí sababu ikhtiyari almar'ati ma sha'ati min aljanna ẹgbẹ́ bí àdísì ta kàsíwájú wọ́n ní ó jẹ́ sábàbí kan tó tóbi jù tí ma jẹ́ kóbìnrin ọba rẹ̀ nínú aljanna ẹ̀dàkùn tó bá ti ní kí ní ìtọ́bá sọ wà aljanna tí yóò ní múra sí tó bá nílá káì gbogbo kí làwọn anú ayé náà tẹ́lẹ̀ tó dùkà wà aljanna lọ lọ́lẹ̀ mójú táàrin yẹ o lọ́lẹ̀ mójú táàrin yẹ wọ́n ní wọ́n ní kò wù yí tó bá wù ọ nínú aljanna tó bá ń tẹ̀lé aṣọ ọkọ̀ ẹ̀ ẹlẹ́ẹ̀kejì àtọ́ àtúyà asásu qiyadatul usra wọ́n ní ìtẹ̀láṣẹ ọkọ ní máa jẹ́ kí ilé ó wà calm ní ó jẹ́ kí ilé ó farabalẹ̀ ilé máa ṣẹ́tù tóbìnrin bá ti ń tẹ̀láṣẹ ọkọ àwọn ọmọ gan wọn ò ní ṣe mọ́nàmọ́ná àní dáàdì yìí náà àgbọ́dọ̀ sílẹ̀kùn yẹlẹ̀ ọmọ yẹn ò tó bẹ̀ dáàdì ní aago án ní kásùn wọ́n wà ní traveling ní máa ń jẹ́ kí istikrar kí ilé ó fọkànbalẹ̀ kò ní jú wàhálà ò ní máa ṣẹlẹ̀ nínú ilé arábìnrin kan ọkọ rẹ̀ sọ fún yí pé àárẹ̀ tó sèwọ̀n yìí tó bá jẹ́ tọlọ́jọ́ àwọn ọmọ ohun kókó wọn lọ sí Sunnatic Islamic School ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́mọ ní sunna papọ̀ muslim ibẹ̀ ni kókó ọmọ wọn lọ arákùnrin dẹ̀ dákẹ́ arábìnrin ọdẹ sáwújọ owó ọjà rẹ̀ ọdẹ sájọ ó sì kọ́ àwọn ọmọ ẹ lọ ó ká àwọn ọmọ dọ́hùn bíìlì ti ṣe kíni ó ti ga ni wọ́n sọ fún bòbáyítọ̀ pé àṣìṣe ọkọ òun lòun tẹ̀lé bòbáyítọ̀ ni ọkọ rẹ̀ ní ọkọ ń tẹ̀lé yẹn ọwọ́ wọn wá àwọn ọmọ yẹn mo fún wọn ní free ọ̀tá àbí <laughs> tí wọ́n fi jáde scholarship eré pọ̀páìtọ̀ yẹn wú pé ẹ̀yin obìnrin báyìí tún wà láyé ó tún wọ́n ń tẹ̀lé àṣẹ ọkọ lẹ́yìn ìgbà tí ọ̀sọ́kọ láyé má wọ́kọ̀ lè lo nǹkan ná fẹ́fà lò àníbìnrin wọn wà wọ́n arábìnrin tó ń gbọ́ mi wọ́n náà kàn bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n tí náà wà nù wọn wọ́n wà ó àmọ́ wọn tó nǹkan káwá pé kọ̀wá kọ́ ọmọ lọ́sàgídí ẹ wo wàhálà tí wọ́n máa rán lórí àwọn ọmọ ẹ̀yẹ kan tó padì skul nígbà tó tẹ̀lé àṣẹ ọkọ wa fataha Allahu laha abwab al-khairat ọlọ́run tẹ̀ sínà fún ìtọ́lọ́wọ́n bá ń sọ fún wa ní Al-Qur'ani kìí àwàdà o kọ́ọ̀lọ́ lè sọ wá gbéjẹ ní tí ma jẹ́ káwọn obìnrin ya gàrù wọ́n náà ní tóbìnrin bá ní owó jọ́kẹ́ lọ àbí tókùnrin bá rẹwà jọ́kẹ́ lọ àbí tọ́wọ́ láwọn fámílì tí wọ́n ní fèmù ẹ̀ láàrin ìlú ẹbí ẹ̀ ni ọmọ wò ni ọmọ fi rúga àbí kọ́ kẹ́kọ̀ọ́ oní másà mẹ́ta másà mẹ́rin kí ni ìtumọ̀ másà tọ́padà wọ́ná másà mẹ́rin tọ́padà lọ lè wọ́ná kí ni ìtumọ̀ òun ní másà mẹ́ta ẹ̀yìn torí ẹ̀ lò ní tẹ̀lé àṣọ́gbẹ́ bóun ṣe wà yìí òun kọ̀ntró àwọn ọmọdọ̀ ẹ̀hìn lẹ́yìn náà kọ́ ìwọ́n tó kọ̀ díjà òun ní ṣọ́ọ̀bù rẹpẹtẹ lẹ́yìn náà kọ́ tọba wa ní ṣọ́ọ̀bù tó kú tó wà lìjẹ́ náà kí ni ìtumọ̀ ẹ̀sì jẹ́jẹ́ o ìmọ̀nà táwọn gbà yìí náà là ń gbà yìí torí pé orí wà ń bẹ̀ ilé kò ní sí wọ́n ní wọ́n ní tẹ̀kìlìlù khilafat bain al-usra kò ní sí wàhálà nínú ilé obìnrin tí wọ́n ń bí ó ṣe dá kéèyàn obìnrin ẹ̀kẹ́ bu mọ́ ọ̀rẹ́ ń bu ó ní má fòun sí ẹ̀yẹ́ mọ́ òun fi ẹ̀ṣẹ̀ ní o àwọn kìí ṣe gbogbo ọkùnrin ló ní mánì mánà obìnrin tẹ́nu rẹ̀ ọba ti ṣe kíni tí ọba ti gbé jẹ́ wọ́n ní crisis yọ ma níwọ̀n bá nínú ilé tí ìyàwó bá ń tẹ̀lá ṣe ọkọ̀ torí gbogbo nǹkan ma lọ bó ṣe ẹkọ lọ gbogbo wàhálà tó wà ní ayé lè ní ìbí àyè tẹ̀lá ṣe ọkọ̀ náà wọ́n ní nínú àwọn oore tí obìnrin ó rí tí máa ń tẹ̀lá ṣe ọkọ̀ ó ní pé ọlọ́wọ́ bá aláwọ̀ fi lọ́kàn balẹ̀ sábàbù sakina gbogbo tí máa ń jẹ yọmọ yọlá rẹ̀ ọlọ́run fi lọ́kàn balẹ̀ ọlọ́run fọkọ rẹ̀ lọ́kàn balẹ̀ ọkàn àwọn ọmọ rẹ̀ náà balẹ̀ wọ́n nínú àwọn àǹfààní tó bìnrin ọjẹ́ tí máa ń tẹ̀lé aṣẹ ọkọ òun náà ni pé sábàbù tọ́ àti làwòlá àdìlà ha àwọn ọmọ rẹ̀ náà wọ́n máa tẹ̀lé aṣẹ rẹ̀ tó bá lóbìnrin tí máa ń tẹ̀lé aṣẹ ọkọ tí ń dẹ̀ ń gbé ọkọ rẹ̀ tóbi níwájú àwọn ọmọ àwọn ọmọ yẹn wọ́n máa ọ̀nà rẹ̀ àwọn ọmọ yẹn wọ́n máa panlé tẹ́bárobìnrin tó bá ti sọkọ dìgbà ò dání ẹni tó ti ń yẹ̀yẹ́ ọkọ ẹ̀rẹ̀ pọ́n àwọn èèyàn náà wọ́n máa dẹ́gbọ́n yẹ̀yẹ́ bàbá wọn àníyàn ó ti fẹ́ dé tó máa ranjú sí ọmọ aranjú tó bá ti dé sí àwọn èèyàn ti ń gbọ́ tí bàbá sì ẹ̀ títí àwọn èèyàn máa wojú bàbá yẹn lóòótọ́ pé mọ́ bá àwọn ní yẹ́mọ̀ sí kíní ọmọ aranjú ṣẹ́rí bí ṣe ń tírẹ̀nì àwọn yẹn táwọn ọmọ yẹn bá kú lọ́dọ̀ bàbá wọn ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n bọ̀ torí kò fún wọn lẹ́kọ̀ọ́ wọ́n ní obìnrin má tẹ̀lé aṣọ ọkọ inú dáadáa tó lọ́wọ́ ṣe fún sábà bọ̀rọ̀ káàtìlá wùláàd àwọn ọmọ rẹ̀ ọlọ́wọ́ ọba aláwọ̀ yí àwọn ọlọ́mọ rẹ̀ yóò bí àwọn ọmọ dáadáa ọlọ́wọ́ fẹ́ àlùbáríkà sára àwọn ọmọ rẹ̀ torí pé ọkọ rẹ̀ ọmọ sàdúrà fún ní gbogbo ìgbà ah ò ṣe mo dúpẹ́ ah, ọlọ́wọ́ pọ́nlé ọlọ́wọ́ sàn ọmọ ẹlọ́mọ alálùbáríkà ẹlẹ́ wọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá lẹ́ni ẹlẹ́ wádìí àwọn ìyá wọn nínú ilé ẹlẹ́ wádìí àwọn ìyá wọn nínú ilé gbogbo àwọn èèyàn ńláńlá lẹ́ni ẹlẹ́ wádìí àwọn ìyá wọn nínú ilé ó lójú òyì tẹ́ lọ family house wọn tí wọ́n ní ìyá rẹ̀ kò kí tẹ̀lé àṣẹ bàbá ẹ̀ torí pé ọ̀nà tí ó fún ọkàn yẹn ọlọ́wọ́n ní káwọn ọmọ yẹn káwọn náà fún ọ̀nà yẹn alìjọsáwò lè sáà nílò lè sáà nínú àwọn oore tó wà ń bẹ̀ kéèyàn máa tẹ̀ láṣẹ ọkọ òun náà ni pé adọ ló tètè máa gbà èyí lè fi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run tí wọ́n ọlọ́run wọlá pé èyí tẹ̀ láṣẹ ọkọ mi mọ́tà ìṣẹ̀ nǹkan báyìí fún mi wọ́n nígbà tí ibrahim àti ti Egypt kan Misr ọba àyẹ̀ wọ́n ti sọ fún gbogbo àwọn immigration rẹ̀ wípé ẹni bá ti kọjá níbòdè wa ń bí tó fẹ́ wọ ilẹ̀ Misr tó bá ti dé obìnrin tó fáìn tó ẹ̀rí pọ́ fáìn dáadáa ẹ máa mú bọ̀ wá bá mi láàfin àná Ibrahim ń bọ̀ àwọn bá dá wà lọ láwọn tó ń wò pé ah, arábìnrin tí ń bọ̀ yìí ọba máa láìkẹ̀ níbo sì dé wọn níbo lẹ́ ń bọ̀ wọn láwọn bọ̀ láti lú báyìí lẹ́ ń lọ à ń lọ mísọ̀rọ̀ náà ni wọ́n ní ọba ní ká mú arábìnrin yìí wá kí ló ṣe wọ́n ní wọ́n fẹ́ rí náà wọ́n bá dá ànábì Ibrahim dúró wọ́n bá mú sára lọ sí ààfin bọ́bá ṣe rí lọ́bá ní à ilé ìdá ẹbá ní ká mú wọnú lé wọ́n tó ní ká mú wọnú yàrá mi wọ́n sá padà wọ bedroom ọba ọba wá ní ọya bọ́ aṣọ rẹ̀ lẹ̀ ó ti yá náà ni ẹ̀ àwọn ahadu jababira ahadu mulukil jababira àwọn ọba jẹni nípa tí wọ́n fọwọ́ lágbàáyàn lójú tẹ́nìkankan níbi wọ́n lẹ́yìn ọlọ́ anábì Ibrahim náà wọ́n ní àwọn náà ń sàdúwà o fi ọlọ́run tọ́ ọmọ ìyàwó mi lọ ọdọ̀ ọba ọlọ́ba gbà kí ní ọ̀sẹ̀lẹ̀ báyìí wọ́n sàdúwà pé kọ́lọ̀ ńlá wọn ẹ̀wọ̀n àmọ́ bí tá ń lọ gangan ni pé ìgbà tí ọba yẹn wá ṣetán tó fẹ́ bá ṣe wọn ó fẹ́ bá wọn ṣe bàjẹ́ ọba ti ó ti tilẹ̀kùn kò sẹ́ni tó lè gba arábìnrin yẹn lẹ̀ ọlọ́ arábìnrin yẹn ń sọ fọ́lọ́hun ó ní Allahumma ó ní wọ ọlọ́hun in kuntu amantum bika wa rasulika tó bá ní dé pé mo gbà ó gbọ́ tí ń ṣẹbọ pẹ̀lú ẹ mo fi àìṣẹbọ mo fi bẹ̀wọ̀ ọlọ́hun tó bá jẹ́ pé mo tẹ̀lé òjíṣẹ́ rẹ tọ́jọ́ kọ mi tó sọ fún mi pé la ilaha illallah tí mo sì gbàgbọ́ wà àṣọ́ntò fárígí illa ala zawji tẹ́nìkan òsì sí mi lásọ̀wò rí lẹ́yìn ọkọ mi mo fi yẹn náà bẹ̀wọ̀ ọlọ́run wà ata'tu ba'li tí mo dẹ́ ń tẹ́ láṣẹ ọkọ mi fala tusallit tó fẹ́ hàn mí lè mà ọlọ́run ó mọ́jọ́ ní kàpá lérí mi fa sullat yaduhu lọ́wọ́ rẹ̀ bá rọ̀ lọ́ba jábọ́lẹ̀ lọ́wọ́ ìbárọ̀ lọ́ba sọ fún àwọn sọ́jà rẹ̀ pé ah jí tún bìlì jane alìjànú lè gbé wáyé kìí sèyàn o nínú ẹgbà wa kan wọ́n lànà Ibrahim náà ṣe náfílà níta wọ́n ní ibi sùjúdù yẹ ọlọ́run sì ń fi gbogbo tó wà láàrin ọba àtìyàwó rẹ̀ ń fẹ́ hàn níbẹ̀ tí ń wo life torí kọ́ lágbára tọ́ba dé tó ní wọn ò sìn kankan bóòlù àti màpé wọn ò sìn kankan ọlọ́mọdé aburú ṣe wá mọ́jì wọ́n gbé wa mọ́jì wọ́n jí wa gbé ìyàwó wa àtàwa náà ọlọ́mọdé wọ́n jí wa gbé ẹ̀yin bàbá ẹ̀yin ìyá wa kí ló fi bẹ lọ́hùn tawhid ìtẹ̀láṣẹ òjíṣẹ́ ọlọ́hun àìṣe sìnà sísọ abẹ́ sísọ ara àṣẹ ọkọ tí ń tẹ̀lé ó wúwo tó báyẹn wọ́n ló wúwo jù bẹ́ẹ̀ lọ kílẹ̀ bá dín mọ́bìnrin ó lè ní wọ́n lọ́hùn wọ́n láà Eh, èmi ń tẹ̀lé aṣọ ọkọ mi wọ́n sà fún mi lábàáyọ̀ ọba bá ní ẹ̀yìn sọ́jà dà ọya ẹ sìn jáde ẹ̀fún ní hajjá ẹni mo bùn kọ́mọ tẹ̀lé lọ gbogbo tí máa ń lọ ẹ wá wọlé góòlù yẹn ẹ kó góòlù jáde ẹ wo bí sílífà wà ẹ sílífà jáde ọyẹ di bí ẹrù ọyẹ gbé fún ọkàn máa ń lọ bá ànábì Ibrahim àti Sárà wọ́n ti di olówó nìyẹn awọ́l fatih ni nàbí ilá Ibrahim bí fatih ṣe dé nìyẹn ẹ̀yìn ọ̀yá wa àṣẹ ọkọ tó bá bẹ́ẹ̀ bá fi bẹ ọlọ́run gbígbàdúrà máa ń ṣẹlẹ̀ o níparí ọ̀rọ̀ mi ó sùn khatima ànábì lóbìnrin kan ò ní ní àtibọ̀tán dáadáa afọbìnrin tí máa ń tẹ̀lé àṣẹ ọkọ bí máa ń ṣe dáadáa bọ̀ tígbà ń dáa fún bọ̀ ìgbà ọ̀padà bàjẹ́ mọ́ lọ́wọ́ tó kéwú yọ padà dé lórí burúkú tó kàwé yọ padà dé lórí burúkú tó lówó yọ padà dé lórí burúkú lọ́lá ọlọ́padà tán yọ padà tún wà wọ náà lọ́wọ́ anabini ayu ayuma anabini wọ̀sáwójú wa a ní àárọ̀ ọ̀dì ọwọ́ ìjọ tó kú yẹn àsìkò tó kú yẹn ọkọ rẹ̀ dùn sí látara àṣẹ tí ma ń tẹ̀lé a ọkọ ní ẹba ń gbé ẹ ń fún ẹba ń gbé lọ lẹ́gbẹ̀yìn obìnrin nìyẹn ẹni nìyẹn kéé kò kí àṣẹ mi àdébìnrin yìí kéyìí tí ọba tó wá yọ́nú sí tó fi kú dákàlẹ́ fi dìjánà inú àlìjánà ní lọ sòsè ń lọ ní àlìjánà iṣẹ́ tó ṣetán ló fi wà àlìjánà yóò dá kó mójútó kìí sí àlìjánà nìkan ìgbádùn lé ayé gíga kò sí nìkan kan fún ẹ lẹ́yìn kọ́ rẹra rẹ ńlẹ̀ fọ́kọ ẹ ibi tó bá kù sí kọ́ ọmọ bẹ́lẹ̀ ọkọ́ lọ́hún tún ṣe mọ́ bẹ́lẹ̀ ọba nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àwọn ìyàwó wa ọlọ́mọ́sàsí wọn lọ́mọ àlìjánà gbogbo àwọn ọmọ alóbìnrin tó ń bẹ lé ọkọ ọlọ́run mọ́sàbá wa rọ̀ wọ́n lọ́kàn kí wọ́n máa tẹ̀láṣẹ ọkọ wọn gbogbo àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n wa tó ń bẹ lé ọkọ ọlọ́mọ́sàbá rọ̀ wọ́n lọ́kàn kí wọ́n máa tẹ̀láṣẹ ọkọ wọn gbogbo àtàwọn ajé ọkọ náà gbogbo àwọn nǹkan tí obìnrin tí ó fi máa tẹ̀láṣẹ wa ọlọ́mọ́sà ṣe fáwa náà ọlọ́mọ́sà ṣe wá lórí wa ìdílé aláyọ̀ ọlọ́mọ́fà burúkú wa ń bẹ àtọ̀láàk àlùkólò ẹ̀mí ò ṣe má wọ́n náà máa wa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 فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله